nínú suratul mu'minun sura kẹtàlélógún alukurani suratul mu'minun aya mẹ́rin ìparí rẹ̀ aya ọgọ́fà ó dín márùn sí ọgọ́fà ó dín méjì Quran chapter twenty three verses one fifteen to one eighteen aya mẹ́rin tó gbẹ̀yìn suratul mu'minun nànú. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ọlọ́ọ̀dẹ àbẹ̀ wa ń ròrí pé adayin lásán habafan adayin lásán kẹ́ ẹ máa ṣe ń tọ́ bá wùn lórí ilẹ̀ ẹ máa jẹ ẹ máa mu ẹ máa ṣeré ẹ máa gbá bọ́ọ̀lù ẹ máa wo fíìmù ẹ máa wo games abẹ́rẹ́ adáyín lásán ni wa annakum ilayna la turja'un. abẹ́ wa ń ròyìn pé ẹ̀rí padà sọ́dọ̀ wa ni abẹ́ rò ẹ̀rí padà sọ́dọ̀ wa ìbéèrè méjì ni mẹ́nu àyà sẹ́rù kọ́ adáyín lásán ni láì nídìí abẹ́ rò pé ẹ̀rí padà sọ́dọ̀ wa ni fata. fata alallahu al-malikul haqq ẹ bá gbọ́n tí òwú tẹ̀lé o. la ilaha illa huwa rabbul arshil karim. ní tá a fẹ́ sẹ́wà sí ni lórí ọ̀dàrúkọ. fata'ala Allahu malikul haqq. ọlọ́ọ̀bá mọ̀tayọ kọ́dà nǹkan lásán láì nídìí ọmọtayọ kọ́dà nǹkan lásán láì nídìí torí pé òun ni al malikul haqq alimaliku ọba tó ní gbogbo nǹkan lánìí tán alihaku ọba òdodo ọba tí ń bẹ ní pàápàá tí ó sì èméjì bíbí bẹ̀rẹ̀ la ilaha illa huwa rabbul arshil tàbẹ́ ṣe wá sílẹ̀ lórí gan nù la ilaha ọba tí ọ̀sẹ́ lómi ti jọ sẹ̀tọ́ sí àyàfọ́ nìkan rabbul arshil karim ọba oní àlárasì ńlá òní ọba oní àlárasì ńlá òní ètè ńlá ọlá tójú gbogbo ohun tó dá lọ tójú sánmà méjèèje lọ tójú lẹ̀ méjèèje lọ àyà one fifteen bí pé sẹ́ ẹ rò pé mo dá yín lásán abẹ́ rò pé ẹni padà sọ́dọ̀ mi tó ẹni tó dá ẹ̀dá bá sọ pé ń dá yín lásán tó láàsì ni kò sọ fún ìdí tẹ́ dá wa mi ò dá yín lásán torí kí ló fi dá wa ń gbà náà àbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ká ní ọ̀sọ́ fún rẹ̀ ni ṣùgbọ́n nu sọ́tò dhariyat sọ́tò dhariyat sura kọkànléláàádọ́ta alukur'anul karim aya ìkẹrìndínní ọgọ́ta Quran chapter fifty one verse fifty six ó wá sọ ìdí tẹ́ ẹ dá wa tí òfin fi asínú òkun lórí ìbéèrè tó wáyé. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ó ní mi ò bí ìṣètòrí kálí máa sìn mí atalùjẹnu àtẹ̀yàn òun ọ̀dá wọn lásán bí ìṣètòrí kálí máa sìn òun lòún fi dá wọn torí kálí sìn ọlọ́run lè dá wa síbi tá a wà yìí kì í ṣe pé wàá dá wa nítorí kálí di dókítà kálí di ẹnjìníà kálí di lọ́yà kálí di àfáà kálí di businessman kálí di tailor kálí di bricklayer kálí di carpenter gbogbo ohun tí mo kà ní àtàwọn tí mẹ́nubà nínú iṣẹ́ téèyàn ń ṣe lórí ilẹ̀ ayé láti wájà ẹ̀ mu à ń ṣe wọn láti fi ṣe àtẹ̀gùn lọ síbi tá a rí tá a fi lè máa rí ìjọsìn sí fọlọ́ ni torí iṣẹ́ yẹn gan-an kọ́ lóye dá wa a fi wọ́n ṣe àtẹ̀gùn lọ síbi ká lè rí àrísìkí tá a fi sin ọlọ́run àrísìkí tá a fi gbẹ́ kàga sínú lẹ́sìmọ́sáàsì tá a fi máa rómi sàlùwàlá tá a fi máa rómi wẹ̀ jẹ́nẹ́bà tómi ó fi máa rómi wẹ̀ wẹ̀ ojú oṣù ẹ̀jẹ̀ ìbímọ tí ó fi máa rí omi mu tí ó fi máa rí oúnjẹ jẹ tí ó fi máa dáná tí ó lè lókun la tí irun ó fi ṣe é kí yóò lè dúró kírun yóò lè rùkú fọlọ́n yóò lè sùjàdá fọlọ́n yóò rí owó látara rẹ̀ yóò yọ zaka lọ́dọọdún tọ̀nà padàṣẹ yóò máa fi sẹ́ lọ yóò rí owó yóò mú lọ sí hajj yóò lọ sí ìjọsìn ńlá tọ́lọ́ ní ká gbogbo mùsùlùmí ó máa parapọ̀ sí lọ́dọọdún lẹ́ẹ̀kan lọ́dún ní Makkah al-Mukarrama yóò máa lọ sí umrah ká lè fi gbogbo tá à ń ṣe ìsàtẹ̀gùn lọ sí bí ẹ̀sìn fọlọ́n òun ni gbogbo ẹ̀ wá fún kì í àwọn gan ṣe àlọ́gáyà àwọn gan kọ́ ni góòlù fún téèyàn torí ẹ̀ gbáyé ó kọ́ra fi ń gbáyé torí ká lè fi ríṣe láyé kọ́ra fi ń gbáyé torí ká lè fi kọ́lé kọ́ra fi ń gbáyé torí ká lè fi lálẹ́ kọ́ra fi ń gbáyé torí ká lè bímọ kọ́ra fi ń gbáyé torí ẹ̀kọ́ lọ́rùn ìfidá ẹ̀dá ètò torí ẹ̀dá wa gangan ni ká lè sìn tá a bá gbọ́ ilé ìyé torí pé mo fẹ́ sọ àsìkò lò lórí ẹ̀ kọ́ mọ́ gba àsìkò tí ń bọ̀ wájú tá a bá gbọ́ yé yóò mú a lọ síbi ìgbésẹ̀ mi ìgbésẹ̀ mi tí ó mú a lọ ni pé báwo la ṣe sìn torí ká lè sìn lè dá wa gbogbo tá à ń ṣe láyà fi ń sàtàkùn lọ síbi ká lè rí nítorí a ṣe gan lórí ilẹ̀ ni báwo la ṣe sìn àwọn tí ń kílèmù ọlọ́run lórí ilẹ̀ ayé pé ọlọ́run làwọn ń sìn pọ̀ láàrin ni mùsùlùmí wà àwa mùsùlùmí láàrin ẹ̀ làwà láàrin wọn làwà láàrin tí wọ́n pa àwọn ń sìn lọ́hùn òun làwọn kiri yé wà láàrin tí wọ́n pa àwọn christians láàrin tí wọ́n pa àwọn ń sìn lọ́hùn làwọn jews wà judaism àwọn ẹlẹ́sìn judaism ẹlẹ́sìn yahudi láàrin tí wọ́n pa àwọn ń sìn lọ́hùn ni wọ́n wà kọ́dà àwọn abọ́gibọ̀ pé abọ́ ọ̀sà wọ́n dà wọ́n ń sìn àwọn táwọn ń sìn torí pé ọlọ́run tóbi kọjá káwọn olè máa bá sọ̀rọ̀ tààrà àwọn táwọn sẹ́ni àwọn èsì àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ rẹ̀ ní kọ́ọ̀rì bó ná ilà láì sọlífà fúnra ọlọ́run rẹ̀ pé àwọn fi hàn sàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run kan lè sún àwọn ọmọ ọlọ́run ìtẹ́nu àwọn ọ̀gbà ti bá a sọ torí pé tóbi pọ̀ ju àwọn lọ àwọn ọ̀run mílà ni wọ́n máa bá sọ Ṣàngó ni wọ́n máa bá sọ Ọya ni wọ́n máa bá sọ Ọ̀ṣun ni wọ́n máa bá sọ Oòduà ni wọ́n bá sọ màálù tó ń sìn ni wọ́n bá sọ òkè tó ń sìn ni wọ́n bá ọlọ́run mi ò fẹ́ kẹ́ ẹ fi nǹkan kan ṣàtẹ̀kùn sọ́dọ̀ mi tààrà ni ẹ máa wá bá mi tààrà ni ẹ máa wá bá mi ẹ má ẹ má fẹ́ nǹkan kan ṣàtẹ̀kùn ẹ má fi Jésù ṣàtẹ̀kùn ẹ má fi nǹkan kan náà ẹ̀dá mi ṣàtẹ̀kùn inú suratul Ghafir suratul Ghafir sura ogójì alukuran kẹrì aya ọgọ́ta alukuran chapter forty verse sixty ọlọ́ni wà kọ́ ọ́ la rabbukum. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين ọlọ́ọ̀bá yín ní èmi gan tààrà ni ẹ pè má fi ẹnìkan ṣàtẹ̀gùn sọ́dọ̀ mi má fi Jésù ṣàtẹ̀gùn má fowó sàkankan ṣàtẹ̀gùn má fẹ̀yìn kankan ṣàtẹ̀gùn má fi nǹkan kan ṣàtẹ̀gùn èmi ni ó pè tọ́ ọ bá ti ń pè mí àstájìbìlà kan ẹ̀yin tẹ́ ẹ bá pè mí dà yín lóhùn ẹ̀yin dà yín lóhùn má fi nǹkan kan ṣàtẹ̀gùn tààrà ni ọmọ bọ̀ lọ́dọ̀ èmi ọlọ́run tọ́lá rẹ̀ ga. àyà ti ń sọ́tún mu'minun lẹ́yìn fatahàlà lọ́wọ́ malikul haqq la ilaha illa huwa rabbul arshil karim aya náà tó tu aya one eighteen Quran chapter twenty three tààtì wí mẹ́ta nú ẹ̀ lẹ́ẹ̀kan aya ń padà gbé wa náà wípé taara ní ẹgbẹ́ mi ó ní. wa man yad'u ma'a Allahi ilahan akhar la burhana lahu bihi fa innama hisabuhu inda rabbihi innahu la yuflihul kafirun pe ẹlòmíì yàtọ̀ sí mi tí wọn ò lẹ́rìí èmi ọlọ́ọ̀yọ̀ǹda pé kẹ́ẹ̀pẹ́ ẹlòmíì yàtọ̀ sí mi láàbùrẹ́hánà láòbí kò sí àwùjáde fún yín kò sẹ́ni fún yín lórí ẹ̀ pé ẹlòmíì náà pè yàtọ̀ sí mi ọlọ́ọ̀ fàyín nàmẹ́ hisabu àyín darọ́ bìyì ìṣirò sẹ́ẹ̀rẹ̀ ọ̀dọ̀ èmi ọlọ́ọ̀ ní ń bọ̀ ń bọ̀ àjábọ̀ fún mi ìtọ́jẹ yóò tẹ efimilẹ̀ tẹ fi ń pe lágbájá pe làkàṣẹ́gbè lẹ́yìn mi ẹ wá lọ́mọ mi ẹ má jẹ́ kèfèrí ẹ tó fimilẹ̀ tí ó pèmí ti ń pe nǹkan mi ò lè jèrè lọ́dọ̀ mi innahu la yuflihul kafirun kò ní í jèrè lọ́dọ̀ mi ẹ ń bá fi mí lẹ̀ tí ó pè mí tí ó sìn mí tẹ́tẹ́ lómi ní pẹ́ nǹkan mi ní sìn kò ní í jèrè lọ́dọ̀ mi àìmọ̀ yáyà lè sọ̀rọ̀ ẹ̀. ọlọ́run tó lára yìí ọ̀rọ̀ tá a sọ tẹ́yìn ìkẹta yóò gbé lọ síbi ọ̀rọ̀ kẹrin ìkẹrin ni pé. ọlọ́run la fẹ́ sìn a ní sìn nǹkan mí ìmọ̀ bó ṣe ń sọ yìí ṣùgbọ́n ìsìláàmù báwo ló ń ṣe jẹ́ ṣé ìsìláàmù lẹ̀sìn ọlọ́run abẹ́sìn mi wà títún sẹ́sìn lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sí ìsìláàmù táàfin mọ̀ jọ́sìn fọlọ́run ọlọ́run tọ́lá rẹ̀ ga ọ̀fọ̀ èsì rẹ̀ ní àyà tá a bá ní ení èjì ẹ̀ta ẹ̀rin mọ́kànlá nínú Kùránì tó yẹ sọ sọ fèsì lórí ẹ̀ mọ́kànlá ni ṣùgbọ́n àmú méjì nítòsí ilé tí gbogbo èèyàn mà á fi sọ̀rọ̀ lórí ẹ̀ lórí méjì ńlá tí a bọ́ sórí ibi tá à ń lọ gangan inú sọ́tọ̀ alimrọ́nà sura kẹta alukuran karim aya ìkọkàndínní ogún sura tó alimron Quran chapter three verse nineteen inna dina. inna dina inda Allahi al-Islam wa man yabtaghi ghayra al-Islam dina falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. àáfàá ti mú àyà méjì wá pọ̀ ìkànnì àkọ́kọ́ lò.